فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفق الخطاب ومن يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتكفوا الله وبالا نجله àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwà gba olùfẹ́wà olùṣìfẹ́wà aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkún ọmọdábí ní àtàwọn ará ní àtàwọn sọ̀hábà rẹ̀ ń jẹ́ ọba akóṣanú àwọn àwọn ọ̀gá wa gbogbo láti dípò tààzí ẹ̀ láàárọ̀ ní gúlbìrò tó bá foríjì ọlọ́ọ̀bà wọn kọ bá sàmì ọmọ ìyá wa tó dábúrú fáwọn olókọ tó náà bá zẹ̀ láàrin lọrin sí Ògbómọ̀ṣọ́ bá foríjì wọn náà lọ́ba ẹgbẹ́ gbogbo àwọn òkú mùsùlùmí bá foríjì wọn lọ́ba bọ̀tá náà bá kú jára tó wọ́n sábà bá wa náà lọ́ba wọn kọ bá sí kúrò fún wọn lọ́ba wọlá Qur'an al-Karim wọlá la ilaha imam buhari rahimahullah tí ń kọ́ wa nípa àwọn ẹ̀sìn wa ìta ń kọ́ ní kìtàbìlì ìjára láàbò kíyàn gba òṣìṣẹ́ kí wọ́n iṣẹ́ kúyàn kí máa pé ìṣẹ̀rí àìsíkà bá ti máa sára ìfún wa gbogbo nǹkan ló kó sínú a ní àwọn àfáà kìtàbìlì àti ọ̀nà bí márùn-ún aláàkọ́ alẹ́ ìtìkọ̀ọ́dáàtì ọ̀tọ́jọ́ máa rọ ìgbàgbọ́ gbọ́lọ́kan ọmọ ìràgbàlìk ẹlẹ́ẹ̀kejì alẹ́ ìbàdáàtì ìtìlímọ́ àwọn ìjọsìn bí irun táńgbà irun táńkì àwẹ̀ táńgbà hajj táńlọ ẹlẹ́ẹ̀kẹta iná ni muhammadat iná là ń tọwọ́ yìí à ń ilé ni à ń kà lẹ́yìn ní àwọn ìwà ìsísí هو العقوبات أبي حدود هي عدة الله لي كان كلورا رويناني كتاب الإدارة نيبا وسيس لي إباء قال إمام بخاري رحمه الله نم باب ضريبة العبد وتعاود ضرائب الإمام باب ìgbà òṣìṣẹ́ láti pèyẹ táyẹ̀ lọ́mọ mú wá ẹrú èèyàn abẹ́rúbìnrin ni wọ́n táàkì ẹ̀kọ́ wọn ṣiṣẹ́ ọmọ mú yẹ báyìí wá lójoojúmọ́ báàbù tó sọ̀rọ̀ ń pa rẹ̀ ẹrúbìnrin ni abẹ́rúkùnrin wọ́n táàkì ẹ̀yọ́ lọ ṣiṣẹ́ ìṣẹ̀lébà kí wà ní tí ó mọ̀ fún ọ̀gá rẹ̀ kí wà ní tí ó mọ̀ fún ọ̀gá rẹ̀ يورس سيدنا أبو بكر الصديق رضي الله عنه nípa الشيخ علي ọ̀dọ́ rẹ̀ تو máa ń ṣe لا àrí 2277 lábẹ́rẹ̀ تو عن 2277 حدثنا محمد بن يوسف حدثنا سفيان عن عميد الطويل عن أنس بن مالك رضي الله عنه قال قال سيدنا انس ومر النبي صلى الله عليه وسلم حجم ابو طيب النبي صلى الله عليه وسلم امر له بصاع او صاعين من طعام وكلما مواليه خفف عليه دلته او ضريبته قال سيدنا انس بن مالك رضي الله عنهم عنه ولحجم ابو طيبه النبي صلى الله عليه وسلم àbótọ̀ yé bá ẹrú ni máa ṣe máa dìgbà fáwọn èèyàn ó wá dìgbà sí ìṣẹ́ lọ sí sallallahu alaihi wasallam tó ámàrà láwọ́ bí sáà yàmú ìwà kó fún ní oúnjẹ sáà kan àbí sáà àìlà bí sáà méjì ní tó ám ní oúnjẹ kọ́kọ́ àjá àgbàdo kọ́kọ́ àjá jẹ́ léyàwó ó tún wá ọ̀gá rẹ̀ àwọn tí wọ́n ní àbúkọ̀ yí báyìí kàlàfì àkókò ní owó tí mo gbà lọ́wọ́ rẹ̀ lójoojúmọ́ mo di kò fi kó gbé fíẹ́ fún náà ń tàjà ní iye kan àgbà gbé fíẹ́ fún ìdílé ìgbà tó tún san owó iṣẹ́ rẹ̀ tán ó di ewa 2278 باب خراج الحجاب باب كيف سوف تبقى حدثنا موسى بن اسماعيل حدثنا وهيب حدثنا ابن الطاووس عن أبيه عن ابن عباس رضي الله عنهما قال اتلم النبي صلى الله عليه وسلم فأتى حجام أجره عمر سيدنا عبد الله بن عباس رضي الله عنهما قال اتلم النبي صلى الله عليه وسلم فأتى حجام أجره إن شاء الله بأسكي وقبهم دقوا قبهم يساعده كما دقوا لازم فعله كول على عليه ọmọ òfin mú àwọn ẹ̀dẹ́gbẹ̀sọ kọ́ san owó fẹ́ tó bá ṣe iṣẹ́ rẹ̀ ẹ̀dẹ́gbẹ̀sọ náà lè san owó rẹ̀ حدثنا مسدد حدثنا يزيد عن زرائع عن خالد عن إكرم عن ابن عباس رضي الله عنهما قال انتجم النبي صلى الله عليه وسلم وآتى الحجام عجرا وعلم الكراهية لم يؤتي الشيء الله صلى الله عليه وسلم أكل جبع ديبه ده ديبه أدى فروعات أجامع أجل أدى سوسي لكم النبي يقول شيء تسكو داني وقتك إنك وقت سلوك وقت سكهارة أولي ما ذكوي كي يديبه فيه إشياء أجمني أدو تو إشياء أجمني ده إدوكين أما حلال قبل شيء بيعمل دون سكرم داني أموري كرم داني سيابي ọlọ́run forí jù bá tẹ́ bá fọ́n jù ní ọlọ́run bá forí jù wọn. nígbà tí tí tí ààrẹ ti ṣe ẹ̀gbin ni kò lè gbẹ gàǹgà ló ti àyè ẹ̀kọ́ ni àmọ́ eléyìí kò kọ́ sọ́dí láàrin ni ó bí wa kọ́ mọ́ yìí wa. حدثنا أبو نعيم حدثنا مسحر عن عمرو بن عامر قال سميت من رضي الله عنه يقول قل مقبول في أنس ما سمعك قال النبي صلى الله عليه وسلم يحتدل لم يكن يظلم أحدا أجره قال سيدنا أنس أما قلت سيدنا أنس أبو دارمي سلامي سيدنا أنس أبو نبي ينطور إنه لي وعني أنا بسبب ما أكي أما تبع دقه كده فون كنت أنشاء أو شارك كده كابس لفريك لا يستني أو شارك باب من كلم موال العبد أن يخفف عنه من خراجه باب أن تبقى أقا أرسر أن تميرو ike dídíkù ọdún ó bá dí owó rẹ̀ tí ma mú wákù àbí owó tó bá ti sínú kó lòkò ẹrú àbí owó lébọ̀ tó bá ti lójúmọ́ tó máa san ó bá dínkù 2281 àbíkúnà adam àbíkúnà ṣọ́ọ̀bá عن عميد الطويل عن أنس بن مالك رضي الله عنه قال دعا النبي صلى الله عليه وسلم غلاما أجاما فأجمه وقال أنس أني النسبة قيارة وقليك فيما أجبه ذكوا أجبه فأمر له بساء أو ساعين أو مد أو مدين قلم فيه فأخفف من ضريبته ńgbà ọdún ìwà san ńgbà tó dégùn fún ìsìn àmì ìwà san sáà ìkàkọ̀ mi méjì àti mọ́tò kàmí mọ́tò méjì ó ti wá báwọn olówó ẹ̀ e sọ̀rọ̀ wọ́n dín owó tí ó dùnmọ̀ gbà lọ́wọ́ rẹ̀ wọ́n dín kò fún wọ́n gbé fúyẹ́ fún báàbù kásìlì báàbù yí wọl e ìmá báàbù kí ẹ máa gbó obìnrin tí wọ́n ń ṣe ìbàjẹ́ bí aṣẹ́wó àbí ọmọ ọ̀dọ́ obìnrin أديوان شاكي ما بولوري أقريا إبراهيم عدل نائيا ومقنيا أفاوى إبراهيم نها وقف ولا تجاكما ما بو أما لا ربما نكليك فلا توني ونوني من لأبندلنا أكباكو ورين تغيفوا عصقون أكباكو ورين تغيفوا جوجو وما سكوت بيجوني ẹwà àtàwọn fún wọn gbogbo wọn sùn ẹ̀yẹ olókùnrin alìmọ́sùn pọ̀ kúkà fún òṣùkún lé ìwọ́pẹ̀ náà ẹ̀yà náà àwọn tó máa ń bá nígbà náà ni àwọn tó ń dá lẹ́yìn òkú ìgbẹ̀yìn òkú jẹ́ ni ó di wa nípa Abdullahi bin Jarir radiyallahu anhu nílá yà ní sálàm àwọn àkàwọn yẹn máa dáná ní olókùn máa kú sálẹ̀ olókùn máa dáná mẹ́ ní tí wàá sì sí wọn bẹ àbíbí Muhammad sallallahu alaihi ní ẹ̀wù náà yẹn nínú ìgbà mọ̀ lára ẹ̀wù irin tó ní tiná ni wọ́n wọ̀ fún kan ṣùgbọ́n ní ẹ̀jẹ̀ ìjọ olókùn fẹ́ dáná olókùn ẹ̀ ajá ọkùn bẹ̀ aburú bá ní ó bí wà àwọn tó ń sọkún wọn tó ń gbóyè àdúgbò kan fọlá nígbà síbẹ̀ àbí afáwà ilẹ̀ Ibrahim náà yí ní ọbaamu ọlọ́wọ́ bá kó sàmìlì kọ̀ọ̀kan wa ọkọ̀lù láì tààlà wọ́n láti kọ́ òṣìṣẹ́ yá sí kúmọ̀ alàlùbẹ̀gá ẹ máa ń fọ́ sàwọn ọmọbìnrin هذا ما بعد هذا ما الزنا هذا ما بو إن أردنا تخفف أصلا ثم أصلا هذا كل عن جل وقال لقى ثم لقى هذا يقوم ما بعد يقول أرضع في الدنيا تكه والعي وعي أن يكره هنا أنت بقى قفوة قفوة سوا إن الله من بعد إكراء إن بكور الرحيم الله بعلاني بعد بعد جوانبا بعد ما فرجنا بعد ما كنيني àtàyàtìkùn àìmá ìkùnmọ̀ náà ni àwọn obìnrin àwọn ọmọ ẹrú bìnrin wọn lárúbá wọn lè ọmọ ẹrú bìnrin tí wọ́n ti táwọn lè ti zìnà tó bá dé wọn àtàn wọn àfọwọ́ fún gbogbo ilé ìṣẹ̀rẹ́ àkọ́kùn wa 2282 حدثنا قتيبة بن سعيد عن مالك عن ابن شهاب عن أبي بكر ابن عبد الرحمن بن عارف بن هشام عن أبي مسعود الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى عن تن القلب ومحر البغي وألوان الكاهن قرر سيدنا أبي مسعود الأنصاري يكف ولكما جواجا وما سعجا وما ما تعاما قوي والأداء حرام يكفوا ما تعا ان وانت حرام ó dira nígbà tí wọ́n ti wọ́n ti pẹ́ẹ̀tì kan lẹ́kọ̀ọ́ wà bí kíní kan bí kò dùn ó kọ́ àwọn àti ìjọba yìí láyé làzáàlì kò sí ti dáhùn kó wá bẹ̀ haramu ni lẹ́yìn náà owó aṣẹ́wó owó mobili rẹ̀ aṣẹ́wó bẹ́ẹ̀ ni owó yẹ̀míwò káàhìn owó yẹ̀míwò ọ̀yà tó yẹlẹ̀ wò ìṣọ́lọ́sọ̀rọ̀ láwọ̀rọ̀ ọ̀sẹ̀lẹ̀ ọ̀pọ̀ lọ́fà abubakar lọ́mọ ọ̀dọ̀ kan tí máa ṣe ẹ̀ fún tí máa ṣe fún bá lọ tó bá dé yóò àtàwọn fún sínú àbúkà tó bá dé àwọn kan máa bí lọ pé bóló sí iṣẹ́ òun ló sí wọn sáwọ́ ìfún níjọ́ yẹn bí wàá pàtó ní àbúkà rẹ̀ ibi pa náà bá kún fáànù wa nígbà tó sọ wọn adé kò fi kò dé lọ́ọ̀ rẹ̀ kó dé ló bí wá kò dé lọ́ọ̀ rẹ̀ pé bóló sí rí kíkà fọwọ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí jẹun ó ti bùkún mẹ́ta ọ̀gá ẹ̀ ti fi sí lónìí bá yíká yẹn máa bí lọ́ọ̀ ìdílé àgbàdo ibi tí kàmí nìkan òun bíi bí ló dé owó lómìnira nígbà tó ń wà ní ayéjà ilé à òun máa yẹlẹ̀ òun fún èèyàn òun wá yẹlẹ̀ òun fáwọn kan ẹgbà sùkùn gbọ́n náà àwọn ọ̀wá ríwa àwọn òríra mọ́ òní làwọn aríra wọn ní ìtòwò fáwọn ó ṣẹ́ o wọ́n ká fún ọ ní àwọn oníwàgbé oúnjẹ ìfọ̀hún ah ọ̀bọ̀kà lọ pa mí àtẹ̀tẹ̀lẹ̀ ọkọ̀ ní ọkọ̀ ọ̀gbọ̀n fún mi lébi ọ̀yàn á bẹ̀rẹ̀ kí wọ́n fà á rẹ̀ sí báyọ̀ ní òun fẹ́ bí oúnjẹ tó yẹ nìyà mú mi mi tí mo tó wá mú mi tó pọ̀ ó lébi ó bá mú mi ó bá bì ó bá rí kókè ìdí kan náà ni ó bá ní alhamdulilayi wọ́n ní àwọn bọ́kà tó yóò kiri mẹ́ta ọmọ fi síra ẹ ní gbèsè ó ní kẹ́mi òun bọ́ mọ́ òun lọ́wọ́ lórí ilé ó tẹ̀ òun lọ́rùn ju kí ìkiri mẹ́ta yẹn nọ́rìṣì ara òun lọ tó ń gbé pé ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹni tí aráàmù bá náà sara rẹ̀ iná ní òjò iná òjò ẹ̀yìn tẹ̀ ń gbé oúnjẹ ayé tẹ́ lẹ́yìn tó ń tilẹ̀ rẹ̀ wò kọ́ lọ bẹ̀ tó ń gbé oúnjẹ tí a máa ń tọ̀ ń jẹ. ó di yé wa ṣeré akọ̀kọ̀ yẹn haramu ni wọ́n bá fọ ẹ̀yìn wọn náà bá. tila oníjókòjókò tàyà pé wọ́n kàn ní wọ́n mọ̀ sí wọn mọ̀ sí. Mo sí wà nílẹ̀, alhamdulillah. Wọ́n ní kò sí láti ní ojúkòjókò tàwọn kan sùn wọn ọlọ́run sí wọn lọ́wọ́ pẹ̀lú wa náà. Báàbù tó tẹ̀lé àbí báàbù kásìlì sáhàl báàbù kéèyàn gba omi lára àtọ̀ bí àtọ̀ lára ẹran kan fún ẹran kan. 284 حدثنا مسدد حدثنا عبد الوارث وإسماعيل بن إبراهيم عن علي بن حكم النافع عن ابن عمر رضي الله عنهما قال نهى النبي صلى الله عليه وسلم عن كسب الفعل سلم قفوا كما كان كفانا كان أجكم براما ما إلى ذلك إليه الذي كان قفوا ما تبيه قال إمام بخاري ها 23 أسعى 23 مسلم بن إبراهيم حدثنا شعبة عن محمد بن الجهادة عن ابن حازم عن أبي هريرة رضي الله عنه قال نعى النبي صلى الله عليه وسلم عن قتل إمام هذه كفرات ما هو مبرد والكليب بعدين هذه كفرات ìṣàkóso ṣe ìdènà owó rẹ̀ lọ́dí kò fún wa ó dí wa láti máa gbọ́ yẹn ọ̀pọ̀ yẹ kí èèyàn bí ọmọ bèrè kó máa lóun ṣe ọmọ ẹrú àbẹ̀dẹ̀dẹ̀ kó máa sanwó fún ọ ó dí wa ọlọ́run bá kó sànù wa ìka tí ó tó èkìlì fọ́ àbí قال إمام بخاري باب إذا استدر الأرض فمات أحدهما باب تي بارنتي لي بوينكا سنيركو ọ̀kan nù ẹni tí kọ́rẹ́ǹtì lẹ̀ lókú abẹ́ntì lẹ̀ lókú kí náà ṣe wọ́n yẹn máa yálẹ̀ fún méjì mẹ́ta ẹ̀ṣẹ̀ قال ابن ليس لأهلي أن يخرجوه إلا تمام إلا تمام العدل kí ẹ bá rẹ̀ ń tilẹ̀ tó ń dákọ̀ àbí tí ń ṣe nǹkan ilẹ̀ ẹ̀yẹ àwọn ọmọ òkú yẹn wọ́n lè ń tọ̀nkú العجل قال الحكم على وحسن وإياس بالمعاوية ثم جال إجارة إلى أجلها هو يوم نتيجي في الجي يوديتو جو عجزيك الوينسو من الجزء الثلاثين وقال ابن عمر آتى نبي صلى الله عليه وسلم خيبر للشمس سيدنا أبوي سيدنا عبد الله بن عمر رضي الله عنه àdúgbòmà ẹ̀rọ sílám tilẹ̀ rẹ̀ tó wà ní Khaybar ó fi rẹ́ǹjì fún ìjáde tí wọ́n rí bẹ̀ àwọn ara àwọn Yahudi àwọn ní mọ̀dá okùnrin tó bá rí ṣẹ́rẹ̀tẹ̀ ìjáde ẹ̀hún máa kó wá ní sílám àwọn wọn ní ìjáde ẹ̀ kánà dárẹ́kà ala áàdì nàbí sílám bí ó ti wà من خلافة عمر أتجرى جبع سيدنا عمر ولم يذكر أن أبا بكر وأمر بجبع إجارة بعد ما قبل النبي صلى الله عليه وسلم هو لما يقال عليه السلام سيدنا أبو بكر سيدنا أمر ورنيو موت وانسى لما كان وجبع سيدنا الله 2285 حدثنا موسى بن إسماعيل حدثنا جويرة ابن أسماع النافع عن عبد الله رضي الله عنهما قال أعطى نبي سلم خيبا أن يعملوها ويزرعوها ولهم شرك ما يخرج منها ثم رسلنا عبد الله قلنا مثل ما أعطى الرسول سلم خيبر حديثون الله يا خيبر أن يعملوها كما يشبه ويزرعوها كما ركمه ولهم شرك ما يخرج منها أولا دي جاج ما بحمده أنا ابن عمر حدثه أن مزارع كانت تقرأ على شيء سماء نافي لا أعفظه إلا يتيبا فيها أني أجريمنت يتيبا هي كان نافي صور نافي وأني وحارة يا سوري 2286 وأن رافع ابن خديج حدث أن النبي سمناها عن قراءة المزارع lórí kọkọ láti máa sílẹ̀ lẹ́yìn láìsí yìí kókè yìí báyìí lẹ́mà fẹ́ ọkùnkùn wa kàrà ọbẹ̀dọ́lá annáfẹ́ an ibi ọmọr àtà àjálà ọmọr ikí ikí ní ọmọr wà lẹ́wọ́ kú lórí lẹ́yìn ọmọ wọn gbalẹ̀ ikí ni parí báàbù tí aka báàbù ìjà kìtàbù lè jára ààbọ̀ sí kìtàbù mi inṣàlá ọmọ àti jíkì wà gbọ́n alaikum salaam alhamdulillah Ẹgbẹ́ ọmọbìnrin tí ìjọkùnrin wò ó lọ, ọmọ ìdílé nígbà tó bá jáde ọdún wọn, ọdún lọ ní ọkọ̀, tó máa ń ní òun fẹ́lá pẹ̀lú ọdún tó bá pọ̀, ìdá lè gbé nílẹ̀ wọ̀nyí àmọ́ aburú ni n tó aburú ni kí ẹ bá bí ma bẹ̀rẹ̀ tó ṣe lówó lọ́wọ́ ó dàbí olówó lọ ó mọ̀ mi bá lóun fẹ́ lọ rí ọkọ̀ wá ní àwọn tó ti gbájú ìgbìmọ̀ abúlé náà sáà dọ́ ọmọ yàrá zálì ó di wa kéde kọ́ ní kọ́mà ní sàtẹ́ ọkọ̀ máa mú wá fún ọwọ́ ló lóyún àmọ́ kọ̀ yẹ kò sí ẹ̀fẹ́ lẹ́yìn náà kò máa mú ó di wa Allahu ta'ala alam tí mo bá ti lóun fẹ́ lọ rí ọkọ̀ ó ti rọ́kọ ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ lè wà ní ọkọ̀ rẹ̀ kí ìgbẹ̀ tí máa sanwó skúù rẹ̀ ọmọ ìrìnàjò àrí tí yẹ wa níwẹ̀ òkè ọya ìgbà ọlọ́run ti gbẹ̀yọ̀ fún ọ ọmọbìnrin gbọmọ lọ yìí máa ń lẹ ilẹ̀ Yorùbá tó ti bẹ̀rẹ̀ lọ ọmọbìnrin gbọmọ lọ sí ẹgbẹ̀ tẹ́sì yóò tún mú na ní ó ní ìwà bó ṣe rí nìyẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwà. ọ̀ lọ́wọ́ fún yín pé. lábẹ́ ìsábúlẹ̀ ọmọ ìpínlẹ̀ èèyàn ní ẹ̀kọ́ ní kẹrọ fún pé ó gbà ọdún náà fi ọmọ yìí fún ọkọ̀ láti ìgbẹ̀lẹ̀ ọkọ̀ nítorí parí máfàlẹ̀ lóṣù àbúrò mi nínú ìtọ́jú hmm. tó àbúrò wa súnmọ́ sí tó láti bẹ̀rẹ̀ wá hmm. ọkọ̀ ọkọ̀ rẹ wa pẹ̀ ọ̀dàpọ̀ ní ọmọ ìkàlẹ̀ jẹ́ kó parí mọ́tà. kábàṣọ yìí ọba mu àdébìsì sọ́la ní ìdá àtàkùn mọ̀tò bọ́ọ̀nà àǹdí ní ìwà ìrìbí ìtọ́jú لا تكون فيكم فقر كبير فقر قال رسول أولي مثل أنك إذا أتاكم من ترضون عن دينه كيف أبعي تأيو ما تفسيه wọ irdi àti ọmọlúwàbí ẹ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ ẹlẹ́sìn fún ọmọlúwàbí òye ó lè ọmọ ọmọlúwàbí kàtàkàní àmì sọ pé tẹ́ bá bá yín tẹ́ yọ̀ǹda pẹ̀lú ẹ̀sìn àti ọmọlúwàbí ẹ̀ ẹ̀lọ́ wojú ẹ̀kọ́ mọ́ fún un láti ṣe ní ìmọ̀sí àti àjàgbé burúkú kò sí mọ́ obìnrin àti ọkùnrin tí mo dúkò pẹ́ títí tán ní kó sáàrin wọn ó sì yìí fún wọn kò ní kíkọ́ lọ sí kódà bọ́ gbogbo máa bú lé rẹ̀ gan fáìn ọmọ ẹ̀sọ́ yìí fún wọn dára tí ó kọ́mọ bí ilé mi fún yàrá kan bẹ̀ àwọn ọdún ó di yé àtọ̀rẹ́ ní wọ́n lè wọ́n gbọ́n lọ ó di yé bó ṣe rí lá ó ti àlà rẹ̀ bẹ́ẹ̀ alaikum salam tẹ̀lé. Hmm wọ́n ti sọ ibi àwọn ọjà irú àwọn ọjà tó wà tó ń tọ́jú sí àwọn ọjà tó wọ́n ti sọ náà wọ́n ti sílẹ̀ fáwọn ìlú wọn báyìí náà pé àwọn náà wọnú rẹ̀ wọ́n ti tí àwọn tó mọ̀tà lórí owó kọjá ẹni olùkọ́ tó yẹ kọ́kọ́. nǹkan ẹgbẹ́ mùsùlùmí ti ní tí wàá lè dé ọmọ olùkọ́ yẹn lọ́kàn nù fúnra ní kọ́ fara máa gbowó mẹ́ ọ̀dà afẹ́sẹ̀ ajá ọ̀pẹ̀rẹ̀ sí mi ìdíyẹ ni àmọ́ kàrí mùsùlùmí máa ta ọmọ gbowó rẹ̀ ìdíyẹ ìdíyẹ nù ọmọ nù bàkà gbowó ajá kó ọ̀yẹ́ kó máa fi rẹ́ǹtì kó máa gbowó rẹ̀ ọ̀rẹ́ kọ́ mọ fúrẹ́ǹtì kankan mọ gbowó rẹ̀ ó di eyín náà. fúrẹ́ǹtì mùsùlùmí ó àwọn mùsùlùmí lè ra. bẹ́ẹ̀ni ó lè ra fáwọn àdí lọ́bí máa sọ dé léèrè lọ́bí máa sọ dé ọkọ̀ kọ́ máa bá sọ dé kó máa bá pẹ́ náà àbí wọ́n fi máa da ẹran oye táwọn àwọn dáradára wọ́n máa lo ajá lọ́sìn wọn ó di eyín táwọn ẹ̀ka tó máa dún lẹ́yìn ìdí wọn fi kí káàkiri káàkiri yìí láì ní mọ̀lẹ́lú wọn kúrò ìsànà ó díwà mẹ́ta tí ṣe rí agbá láàyè tí yẹn sàjẹ́rẹ́ lórí nù ó di yẹn wà alùkùnmù sàlám tìlá ẹni tó wá jẹ́ sí pé mùsùlùmí tó mọ̀ pa bá ṣe ń tẹ́ ní ẹ̀ kò ti ṣe kọ́pù láti lọ bí dájú ìgbà ní lámìsọ pé kí ẹ máa jẹ owó ajá akọlẹ̀ kini fún kí ni kí ni ó dín láyé náà owó ajá náà ni ó dín wà tó kí ẹ tí ara bí nǹkan tó kàbí rújú bá wọn kí ẹ tó láti ọ̀pọ̀ ìjọ ló wallahu ta'ala alam náà wa alaikum salam Thank you.

ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mọ̀ ń bá bọ́ àkásọ̀rọ̀ agbófà ọ̀rọ̀ náà wọ́n ní ọlọ́ọ̀bá ọ̀sùnmọ́ àìkún fòríyíwá múlà fòríyíwá wọ́n bá fẹ́ bí halal sánsán ọ̀ṣòro nínú afẹ́rẹ́ example kan lẹ́kṣọ́rọ̀ àníyẹ ní politics ní bẹ̀rẹ̀ náà tó wọ́n tó bá ń bí rí ó wà àwọn bírùsì owó tí ń tàbí wọn wọ́n sọ owó tí wọ́n rí ní bírùsì ní ẹnu gbogbo àbí ọ̀kan náà wọn lọ́dún owó ẹbù háyà wọ́n ní wọn ní ẹ̀ṣọ́ ọ̀bẹ̀rẹ̀ ni wọ́n tàbí wọn àtọ̀ ó di ọdún ìlànà ọgbọ̀n inú ó nù ọ̀rọ̀ kọjú ọmọ wọn aṣẹ́wọ́ kalábùjá láti jó ní ẹ̀ẹ́dìkà olóòtìlájọ́ ẹ̀ tí wọ́n fúrì láti jẹ wọn wọ́n kún wọ́n lẹ̀ ọmọ mùsùlùmí mùsùlùmí mùsùlùmí ṣe ń sẹ́kọ́tọ̀ pé kẹ́sì òun ní ṣe ṣe ìgbà wọ́n sọ̀rọ̀ ní ìgbò ní kí òun ṣe wọ́n ni àṣíṣù kò ní gbà kí òun ṣe fáìn mo ń gbé mùsùlùmí máa wọ́n bẹ̀rẹ̀ owó sí máa tàṣẹ́wó díẹ̀ ọmọ rẹ̀ máa tàṣẹ́wó bẹ̀rẹ̀ sí ìpapà ti pé kò sójẹ́ nàìjíríà lórí ìdájọ́ ọgbẹ́ kórókó pèsè òun pé òun ṣe ráìsì ó ti yé wa bó ti lọ ní so nàìjíríà ti lẹ́tọ̀ ọmọ ọlọ́run ṣe ní haramu ó ti yé wa bó ti lọ ní kọ́lọ̀ ó sànù wa bẹ́ẹ̀ ni ti fọ́ mi kò dé institution nàìjíríà ní olú àti mùsùlùmí òun lọ́dẹ̀ tó kí ìpínlẹ̀ ti ṣe ìdàgbà òun náà ló jẹ́. àwọn olùkọ́ sígun ti dá mẹ́. kò sí ìdílé náà ti dé mẹ́ wọ́n mú òfin ní ẹtí ìṣẹ́ tí ó fún ìyàwó òun náà mọ̀ àwọn sọ fún ọ̀sẹ̀ ẹ̀ nínú sọ fún ọ̀nì ẹ̀dẹ̀kan ni wọ́n mú ní olè ọgbà sọ́wọ́ rẹ̀ àbíkí kan sọ́wọ́ rẹ̀ ẹ̀dẹ̀kan lájọ́ kan ọ̀kùnrin kan ó ní òun sì kí ìṣẹ́ dábì ti àkíyèsí rẹ̀ pé wọ́n ti wú ó ti gba báyìí kò ní dájọ́ dáadáa fún ọ ó ti fi gbà rẹ̀. olóhùn ṣe olóhùn olóhùn ọ̀dọ́ bẹ́ẹ̀ ló kú ti àkíyèsí òun owó tó ń bá dá lẹ́jọ́ kò ní tẹ́ lọ́rùn. sọ̀rọ̀. ní mo ẹtí gbà rẹ̀ ní kíkọ́ ní pátá nínú àti gbogbo ẹ̀ náà ìrọ̀ ń pàmò àwọn àwọn adájọ́ àwọn náà wọ́n tó fún wọn náà wọ́n sì fi àwọn náà wọ́n sì lẹ́yọ̀ ó ti mọ ọ̀dà sí yọ ó sì ti bá gbogbo àrùn sọ ó lè jẹ́ kí ìṣẹ̀lẹ̀ kan wá bẹ́ pé orí pé ẹni yìí ó ti sì ọ́ rí ó máa fi bínú dájọ́ èmi kò máa dájọ́ yìí bí gbogbo kí ìṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ alájẹ́ nìyí ó bẹ́ẹ̀ bí náà lọ ó bí ẹyí tó tẹ́lẹ̀ nìyí ọlọ́run kó sàánù wa náà ń pé o nígbà ẹni tí wọ́n mú gan anáwó èyí tó tẹ́lẹ̀ sí ìjẹ́jọ́ mi lọ́kọjá dé èyí tó tẹ́jọ́ mi kí ló dé àwọn onímọ̀ pásínálì mi ọ̀nà mọ̀ wọ́n ní yorùbá lè ní ìjọkọ̀ sílẹ̀ ọ̀gbìn sí mi ojú bẹ́ẹ̀ lọ náà. bí ọmọ yẹn ń tó bí ọmọ ọdún mélòó kí wọ́n fi lè gbà kí wọ́n wà sàkówájú àdúgbò ní kéèkì kan tẹ̀lé ní ọlọ́bí ọmọ ẹ̀ wà ní wọ́n sáfù wá ní ìwọ̀n nìkan wá fà wọ́n sẹ́yìn ní ìwọ̀n kí wọ́n tán àwọn káàbọ̀làgbà kan wá káàbọ̀làgbà yẹn náà fà ọmọ ẹ̀ sẹ́yìn ní káàbọ̀làgbà wọ́n wájú bẹ́ẹ̀ wá ní nǹkan tí wọ́n ti rí nǹkan ọmọ wọn wá sílẹ̀ fún bàbá pé ọmọ yìí àgbàlagbà ló kó wà wá ní àwọn ọmọ yìí wọ́n ti parí kùrán wọ́n ti ṣe ìlú ọ̀gbọ̀n tí mọ́mọ́ bá fi kú owó lè kọ́ ẹ̀sìn bọ̀ àwọn ọmọ yìí wọ́n sì ní ọkùnrin bá kò sí mọ́ tí mọ́mọ́ bá dúró wọ́n lè kọ̀ntínú láti wọ́n kí lọ pẹ̀lú tí mọ́mọ́ bá fàkọ̀ síwájú àwọn ẹ̀rú àwọn agbé wọ́n lè kò sí tí wọ́n lè wà náà tí wọ́n lè kọ́ ẹ̀sìn láti ìgbésẹ̀ ìgbésẹ̀ wa fẹ̀rẹ̀ nígbé ọmọdé fẹ̀rẹ̀ sọ pé ọmọ yìí ò ní ìgbàlágà àti tó fẹ́ wájú wọ́n wá wá lè mí ìgbè síbẹ̀ ìgbè òjò kan lọ́dún tó fọ́ sábọ̀ wájú ìmọ̀tà máa fọ́ta àndẹ̀ ìgbà bàbá tó wájú kó bọ́ sí ẹ̀yìn ìtàzọ̀ olù ó lè ṣe ìmọ̀n ọmọ ọdún méje ṣe ìmọ̀n ọdún ọmọ ọdún méje ṣe ìmọ̀n ẹ̀ẹ́dì sẹ́lẹ̀m wọ́n dẹ̀ bèèrè wọ́n dẹ̀ ní yóò máa jẹ́ náfìlà fún màá yẹn yóò máa jẹ́ ọ̀ràn àyàn wọn oh, uh, náà ni sẹ́yìn sábì kẹrẹsì mọ̀ wọlúwà síra ìṣúná ìgbà ọdún mọ́wó da ìyẹn lè yẹn náà fìlà lẹ́yìn tí ń tí ọ̀ràn yẹn èyí sì tí ọ̀ràn yẹn lẹ́yìn tí yẹn náà fìlà ó gbà tó mú wá nìyẹn ó lọ́mọ tó tí òun fáwọn àgbàlagbà àwọn yẹn yẹn náà fìlà nítorí irun tí bọ̀ràn yẹn ní orí ẹ̀ àwọn àgbàlagbà baban sun yi nasara yanzu kamanya bayan sun kamanya jikin yanzu yi nasara ya rọrọ a tarifu ya makamai kare yanzu a odi yawa jin dáhùn bèèrè tó ara kan báyẹn ọgbọ́n ní òfin sọ̀rọ̀ àwọn ọkọ̀ yẹ bẹ́ẹ̀ kankan ọgbọ́n ní sọ̀rọ̀ kíkéré àgbékalẹ̀ ni àgbékalẹ̀ mú mọ́nà àjọ ní pé káwọn kí n sọ báyìí ọkọ̀ mọ́lẹ́dẹ́wọ́ báyìí ọgbọ́n ní ọgbọ́n ní sọ̀rọ̀ ọjà nígbà tí nẹ́sì ti wá ní kò sáàyè fọ́rọ̀ ọgbọ́n orí kò sáàyè fọ́rọ̀ ọgbẹ́ àṣà kan kíkẹ́ kò sí nẹ́sì fún níbi àrọ́bì lọ́dún abdullahi ibn abbas radiyallahu anhu anhuma nípa ẹni tó ní ìrìnàjò ẹgbẹ́ kọ́sì ìfẹ́ kí ọwá bíjọ́ jẹ́ kí ìṣá mẹ́rin wọ́n sì kí kọ́sì ìfẹ́ ó ní asúnna ayyatimma ma'al imam asúnnatu ayyatimma ma'al imam bí ẹ̀sùn náà ní kókó bá mẹ́mù kí ló kú ìṣẹ́lẹ̀ ìṣàkọ́ àkàrà ti sọ pé èmi rò kò sáyè ìṣẹ́lẹ̀ náà ní nǹkan àlẹ́bí ló wí bẹ́ẹ̀ kò sáyè ìṣẹ́lẹ̀ nǹkan àtìkárẹ́ ọ̀rọ̀ wọn tó ní adílẹ̀ tó kàtì ìyá àdílẹ̀ tó kàtì ìyá àdílẹ̀ àkọ́kọ́ tó gbó dẹ̀kọ̀ kò sáyè fún ìṣàkọ́ àti sọmọ́ bìkì àmọ́ ó ní wa ọbẹ̀ ìmọ̀mù wà nípa lórí bẹ́ẹ̀ ìmọ̀mù mẹ́lẹ̀ nípa bó ṣe rí ẹ̀kọ́ lè mi rí báyìí ìmọ̀mù mẹ́lẹ̀ nípa ìmọ̀mù ṣàlẹ̀ nípa bó ṣe rí báwa wọ́n all respect ní ìṣẹ́lẹ̀ kọ́ lè ṣeré ẹni mọ́mọ́ tó sọ́mọ́ àìmọ́ ṣáfì àmìlọ jẹ́ àmìlọ ṣeré kọ́ lè rí nípa nínú kẹ́yì nínú ọmọ ilé kí wọ́n gba inú tèmi àyè nítorí àwọn ọmọ ilé kí wọ́n gba rẹ̀ ní inú kẹ́yì àwọn àwọn ti dàbí wọ́n ní ah, á wá ní ti pẹ̀lú àfáà rẹ̀ oníbẹ̀yìn ṣẹ́kùn islam àti ṣẹ́kùn islam عن يقول ذلك شيخ الإسلام أو عليك تجد دعاء قاتل أعراه شيخ الإسلام حبيب شيخ الإسلام هو الإسلامي والحق أحب إلينا أما النسل بالجبن قالوا ديوة بدريني لا فري أمر بن الخطاب قلت دعجو دي àwọn dí àwọn mọ̀ká tó fún ní pé dínàrì méjìlá ni ilé dínàrì mẹ́sàn ilé dínàrì mẹ́jọ ilé dínàrì حنا عبد الله بن عباس أبي عمر عبد الله بن عباس عبد الله بن عمر بني وان بنو أبي المؤمنين أنا بني أتي على إنصار لي أتي إبهام أواع رقنا له، أبو مبلغ المؤمنين موسي ودي أبو مبلغ موسي ودي أبو زي مني so بابا bàbá bàbá òun kan ní ìtẹ́lẹ́lò ọ̀rọ̀ فيني àti àwọn ẹgbẹ́ mọ́ máa tún fún ọdún lọ sílé ọkọ̀ máa síwájú lé wa láìkejì ọdún máa lè kí òun ìmẹ́mù yàwá màmì mọ́tíbẹ̀ yìí ní àmìrẹ̀ kí òfin wa àmìrẹ̀ kí òfin wa tí wọ́n máa kí òfin máa gbá kí òun zúra bí àṣà rí ìṣẹ́ ìfún wọn àwọn ẹ̀kú jẹmọ́ àwọn ẹ̀jẹ̀ mi ò máa fi àṣà méjì mi tó bá mọ́tí parí kẹ́kẹ́ kò sí ti ń kí dùn fún ọ báwọn ó ti di àṣà méjì lọ sínú àwọn ọmọ lọ kọ́nà fún ẹ̀mọ́ rí mi àwọn ọmọ nípa wọn ti pọ̀ yìí ti ti dájì mi ìnà àmì ìrọ̀sílẹ̀ sílẹ̀ sílẹ̀ tí ó fún mi ní gbogbo wà nù so àbá kí ló fún ọ bí àwọn akí alùpẹ́kẹ́lẹ̀ lágbàlagbà gánà àbúrò àwọn àbí ilé àfà tó bá kí fún wa kí sí wa pé ó ní kí wá kí ó mẹ́kẹ́ lórí òkèlè fún ọdún ìgbà kò ìgbà mọ̀ ní àmì ìfúnjẹ́ ìṣẹ́lẹ̀ ẹlẹ́gbẹ̀kọ̀ bàbá yìí ọlọ́bùnú yìí ó kí mi pé kí àkọ́ sọ̀rọ̀ tí aláìmọ̀kànlá báyìí mú ní kẹ́kẹ́ òfin ọdún olóògbọ́n mọ́ abin ní ìgbà àpàrà sílẹ̀ lọ kí òfin ọdún gbogbo nǹkan pẹ̀lú ẹ̀kìmà rẹ̀ wọ́n á lọ sóko wa ní ọ̀la sọ wọ́n á fẹ́ kí òfin wọn ìpàdé ìbọn tí kọ́ bá ní kẹ́kẹ́ àgbọ́n mi ò tíì káà sún bá ní ẹ̀kọ́ pé orí mi kan wọ́n ti kọ́lé sílìn máa fi ẹ̀mí tó wálẹ̀ ní bá kí òfò nígbà yìí mẹ́mù bá kí òfò wọ́n lọ pẹ́tò ojú ní bá kí o àbá ọba adéjẹ́bí bálẹ̀ ní àmì lákùntò tọ̀lọ́ bí ajá alùbẹ́rẹ́kà pé wọ́n aláàbọ̀ alùbẹ́rẹ́kà lákùntò tọ̀lọ́ ah nípa ti rí ọgbẹ̀yìn alùbẹ́rẹ́kà wà tó máa bá bọ̀ dákùn àwọn òwe àlàyé òwe fẹ́ sọ fún lè jí ìgbìgbò òun àti ìdìmọ̀ bí jẹun ó rí pé kò sí mo fẹ́ sẹ́lá díkù yẹ mo fẹ́ dákun yá jẹ àlùbáríkà pé dákun mo fún ọba bíọ́ ni dákun bíọ́ ni dákun alábìrì mo fi bíọ́ dákun ọlọ́run bí abẹ́ ó ní ẹgbẹ́ rí nìyẹn ọlá ò tààrà àlẹ́m náà. ọ̀dẹ̀ wọ́n rí pé ọ̀dẹ̀ ìkìlọ̀ àwọn jù káwọn afáwọn tó wọ́n lè bá kí ni ìdíjọ́ lọ́wọ́ àwọn jù mọ́ ẹ̀. ẹ̀ kìí sọ̀rọ̀ nìsẹ̀lẹ̀ ẹ̀ kìí sọ̀rọ̀ nìsẹ̀lẹ̀ náà pé lẹ́yìn ìgbà tí ìlú ìlú àti nǹkan bá dàgbà tó fi ń súra ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàbá irú ọ̀dọ́ wa nípa yìí ẹni bí mi àti ètò ìlú ọ̀dọ́ wa nípa yìí ìgbà tí ẹni tẹ̀ ká fúta ìdílé gẹ́gẹ́ bí máa múra pé lọ sí òkú ẹni ní orí tó fa àwọn ọmọ sẹ́yìn mú ìdúró ẹlẹ́gbẹ̀ẹ́ náà tó náà ní. ó ti dédé kíra mú ara jẹ kíra bọ́ di kíra káàkiri ọgbẹ́ ìbìnà káàbà bí ó ṣe bẹ́ẹ̀ fún ọmọ kan fún àwọn akẹ́kọ̀ọ́ ìwà wọn náwó mi wà wọn bí ọ̀gá wa ti fi kánmà sí mi bí ìjìnà sí mi àmàrù kí ni ọgbẹ́ yìí ọ̀rọ̀ yìí àwọn àmàrù kí ni bẹ́ẹ̀ mi yàtọ̀ ọ̀rọ̀ ní lọ nìyí wàhálà kùn sílámù tẹ̀lé. Sọ́ọ̀lù bẹ̀rẹ̀ fàkíyàn ọgbọ̀n mọ̀tọ́ mú sọ lábẹ́rẹ́ sí ìgbàgbé èkó fàkíyè. wọ́n á ní fàkíyè ló ń sọ ní fàkíyè. wọ́n á ní fàkíyè yẹn náà bíi fáàlì àbí orúkọ yóò dára ọbámu ìdí wá bá tí ìdí orúkọ wọn ọba mọ́ nípa sọ́n fáìsọ̀. kí ni mo fáìsọ̀? fáìsọ̀ láti pé pé láti mẹ́ta lákàrà fáìlì náà. فائزة فائزة لازم قبل بعد فائزة فيصل فائزة زعيون حمد اسمه فاء صاد فيصل ياء كذب فائزة فاء إذا زا فهم الفائزون obìnrin bí ọ̀rọ̀ sí bí fàkír àti fàkír nígbà tó mọ̀síwá mọ̀síwádà ní ẹnìkan tó pé lórí fóònù náà bèèrè ọ̀rọ̀ fàkír olùsù ní jẹ́ báwọn yẹ́ ta àwọn ọmọ ẹgbẹ́ olùsù láti gẹ̀rẹ̀ wà láà sọ́nà pé ìṣẹ́ àti ìṣẹ́ pé wọ́n bèèrè bèèrè mọ́sọ́mọ́sọ́ كمان فقير ara mi mun kare mi mun kare mi mi ni ngi bi dawa ka tun ba won o de ile wa ni to fakir fakir abi fakir bi fikir abuna rumu kana wala de jo fakir ko ko file èyí fàkírí ẹ fáàrí ni ọlọ́wọ̀n nífẹ̀ẹ́ kọ́ ló fi fáàrí ọlọ́wọ̀n nífẹ̀ẹ́ ọlọ́wọ̀n sọ pé mo nílẹ̀ gbogbo ń gbèrà dáa ń tún fáàrí ọlọ́wọ̀n nífẹ̀ẹ́ ó jẹ́ yín ó jẹ́ yín àmọ́ Faisal nígbà ní máa sàlàyé lẹ́kùnrin rẹ̀ ní sàlàyé wọ́n máa sọ pé mọ́tàdúrà aláwọ̀ àti ìlànà wọ fásitì lọ́kẹ̀kẹ́ أصل الخطاب العيط يجو كان يبيع لنا فيه كما علاوة ما عن كل شيء اسمه فيه كلا لما هو كان بالعجري اللهم إذا اللهم على عبد الله الذي عادنا بالإسلام وأكرمنا بالقرآن علاوة ما حكينا الحكمة وفقنا الخطاب علاوة ما فواني حكمة فواني وزم أصل الخطاب أكلا يكون يجو كيسل عندما يطلع يكون يجو العين ما يجو أصل الخطاب أنا بيقرأ ló fara bí dáwọ́ dà ní wọ́n fún ọ̀kọ̀ọ̀kọ̀ yà bọ̀ ọ̀rọ̀ yẹn jẹ́ bọ́lá rẹ̀ yìí yà bí lọ pé alábọ̀nà àti nà báwọn máa ẹ̀ àìsí lọ lọ fíkùmá wọ́n fún wa ní ọgbọ́n ìjìnlẹ̀ ìfọ́sọ̀rọ̀ kìtáàb àtàlàyé tí yanjú àti pé kò ní dàpọ̀ tí yanjú wọ́n yóò tà sí ti tí wọ́n bá fún ní fíkùmá fọkàn ó ti à khayran kẹsìrà wọ́n fún ní orí fíkùmá ó di wa ìfẹ́sọ̀ gbà àbákẹ́ ti bí sáà ìzánì odi yọ fáìzà ẹ̀ntí bèrè ibi wọlọ́rọ̀ ìfẹ́ ìlọ́bí yọ fáìzà fáìzùn fọwọ́z fọwọ́z gbogbo ìdá ẹ̀ntí bèrè tó pọ̀ ẹ̀ka fún ẹ̀ ní fọwọ́ ó bèrè ọ̀bì pé òun tẹ́sọ́ mọ́ ń fọwọ́z bá ní kọ́ ìṣọ́ ó bá pe àfáà ńlá kan lọ́pọ̀ wọ́n sì

ǹjẹ́ ibi ìkóbó mẹ́lẹ̀ àrùjọ náà wọ́n ti tẹ káàdì ó ti tẹ ogun ẹ̀ ọlọ́dẹ̀ bá mi ṣe pé ìrọ̀ tó ti tẹ káàdì ẹ̀ òun ló kọ̀ tó ń dẹ̀ láì pàwọ́ àrùn ó kọ̀ ẹ̀ bí wọ́n ní kẹ́kẹ́ ìṣẹ̀lẹ̀ ní wọ́n ní wọ́n ní ó fàlọ́ ọmọdé mi ò ti agbọ́ pípa yẹn mi ò gbọ́ láti dé ibi kan aṣọ pé sí nàánà sí báyìí báyìí báyìí ni ọláyé lójú ẹ̀ ó dẹ̀ bímọ 127 àwọn ọlọ́mọ 90 years láàrí ẹ̀rọ̀gbọmọ 30 years old bí a níbi sílẹ̀ mr duwaf wọ́n kó fàbílá sí gbèsè ayé ránà ilẹ̀ ọmọ ẹ̀kṣin mẹ́lẹ̀ wọ́rọ̀dọ̀ àwòládẹ̀ ọlọ́run fún ní ó pọ̀ àwọn ọlọ́mọ 90 years ní kan ìyọ́lẹ́nu rẹ̀ ayé kan ìyọ́lẹ́nu rẹ̀ báyìí láàrin ọmọ 30 years gbogbo àwọn ẹ̀wọ́ ẹ̀kú tó fẹ́ ọ̀yà òkú ó sì wà yọ́ gbìyànjẹ́ yóò bí máa lọ ní hmm? ọ̀ náà ló ti bọ́n náà ọ̀rọ̀ orúkọ sísọ náà àwọn fúnra wa jẹ́ lọ́dà káàkiri fúnra wa ní na ń kiri. mo lè fúnra wa náà fúnra wa. kí ni ẹ. nípa ọ̀rọ̀ olúkọ ẹ. olúkọ náà. mo ti rí àwọn ilé ìlú kan máa tó lè pé so bí ìbẹ̀rù kọ wọn lọ fẹ́ kó tó tẹ̀lé ra wọn. olúfa tó máa. bí bí báwo. irú bí fáìlà yìí ti rí ní ìgbówó pọ̀ lọ́wọ́ pẹ̀lú pàápàá Ọ̀rẹ́ yóò sọ Abdul Abdul Abdul gbogbo ọmọ jẹ́ àjọ ọkọ̀ ọmọ ọlọ́wà ní ẹ̀kọ́ ni wọ́n fi di nàìjíríà yọ rẹ̀. owó ti fẹ́ nù. kò náà nífẹ̀ẹ́ bí ìlọrin tó tún lè fi tẹ̀lé nígbà tí máa gbọ́ mi. Tọ́ àwọn ìdáhùn. Tọ́ ọmọ mi mọ̀ ń parí mílíọ̀nù ọjọ́ ọgbọ́n tó ti máa gbọ́ lánàá. àjọmọ̀gbẹ̀lẹ̀ bí èdè mi ni pé àdúrà tí wọ́n ní àdẹ́sọ̀rọ̀ ọ̀nà máa ṣe fún apẹ̀lẹ̀ tí ṣe láti fi wá iṣẹ́ àti ìdáàbò fún wọ́n máa sábà ń fún wa aláma àyíká ọmọ mi àwọn ọmọ bí kìí ṣe ìṣọ́ ọ̀nà ọ̀dẹ́ tó mo fún wọn mo wá dùn fún ọmọ yìí tó wọ́n sì ti fọ́lá kàtúntà tó wá bẹ́ẹ̀ ti kalẹ̀ òun máa kí fún wọn. nígbà tí sọ́lá kàtúntà sọ̀rọ̀ ni wọ́n á ké fún wọn kò wúlò mọ́ tábìlì àtọ̀ yẹn mọ́. nígbà tí ìdí bàbá ibi àdúrà yẹn nígbà tí àdúrà yẹn àdúrà yẹn fún àti pé ṣé owó ń gbọ́ ní wọn lórí mi àbí ń gbọ́ ní. mo fọ́nà ara mo la. máa ń ṣe àdúrà yẹn. Hmm. ẹni tó bá fẹ́ ṣe àdúrà yẹn fún ọmọ rẹ̀ láti wá ìgbọ̀kùn èyí wà ní London ọmọ wà ní Nàìjíríà bóyá yóò fi. ẹ lẹ́yìn ọ̀rọ̀ òjijì wọ́n máa dábòbò ọmọ mi lágbájá wọ́n máa dábòbò ọmọ mi lágbájá wọ́n máa mi bẹ̀rẹ̀ ìsàlẹ̀ náà wọ́n ní kíkọ́ ọlọ́run ti bú wọn ni ìsàlẹ̀ lọ́kàn pé ìlàlẹ́bí náà àmọ́nà àwọn ọlọ́run bú wọn gan ni ọlọ́run bú wọn gan ni sáà mọ́kànlá yẹn ọlọ́run bá wọn lórí yìí tó rí wọn tó máa ń hórìrà níbikíbi ni wọ́n máa sọ tí wọn ti dé iṣẹ́ àwọn tó ti máa tẹ̀lé wọn àwọn ìjẹ̀lú máa tẹ̀lé wọn ó lè yí ọ̀rọ̀ fún gbọ́lá ní àyà àfọ́dọ́ o ọlọ́run kan jẹ́ mu ọlọ́run ní òòrùn àwọn olórin ọ̀rọ̀ láwọn olórin ni wọ́n pé àwọn òkè àwọn òkè àwọn aláìmọ̀kan ní máa tẹ̀lé wọn ó lè yí náà قولي بسم الله الرحمن الرحيم آية هي لفع ما بنتي لقوا كان كيو نيجي يوري كلاي كل يوم كيو ما لبس كيو ما وافون كيو غلوتو بس كوا كوي شيطان ما تكلفون بقى دونا ويش اني راني نبئكم بمن على من ينزل الشياطين فين فين يروح nípa àwọn tí ṣètò mọ́ sọ̀kalẹ̀ sí wọn lágbárí alùpùpù bí okùn sí ti pín alamọ́n tẹ́zẹ̀lù ṣẹ̀yà àti lórí àwọn tí náà tẹ́zẹ̀lù alákùnlẹ̀ afraka asin kí máa sọ̀kalẹ̀ lórí gbogbo àwọn tó máa kúrọ́ àwọn ẹlẹ́tẹ̀ yóò kára sábà àwọn máa sọ̀rọ̀ sí wọn wà kọ́rọ̀ nǹkan àzìbò lọ́pọ̀lọpọ̀ rọ́ máa pa wọ́n sọ ara àtàwọn olórin ìtẹ́lẹ̀ ń gbà àwọn òkú àwọn òkú ألم ترى أنهم في كل واد يهيمون اي ما قل أغاني ما صليه ما صليه ما صليه وأنهم يقولون ما لا يفعلون مثل ما صنتم نسعنزة إلا الذين آمنوا وعملوا الصالحات يقولون أقولوا دون شري ذكروا الله كثيرا يسنسون انتصروا من بعد ما ظلموا وتسدع ما كانت الأولى مع الطبسي سيعلم الذين ظلموا أي منقلب ينقلبون وأن تكون سيكوسية وقال ما بيجي مكانه تري أي لعمه أي لعمه أي لعمه ولو جوز بوني